إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكي الله تعالى وبتي وشأن واقبل الإسلام ولو ما يواني دائرة الإسلام mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí jọ́sìn tọ́ sí nítòdodo àyàfi Allahu Ta'ala ọba aṣọ tí kò pé méjì bèlè káfí mẹ́ta lọ kò bí mẹ́nìkan òbí kò sí lórogún bẹ́ẹ̀ ni kò ní ẹgbẹ́ra kò sí aláfiwé fún Allahu Ta'ala bẹ́ẹ̀ sì ni kò sí aláfijọ́ka fún un òní alágbára olùkápá òní olùmọ̀ tó sì jẹ́ alámọ̀tán mo jẹ́rìí pé òun ló òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa salam sí gbogbo àgbáńlá ayé bashira wa nadira kó máa jẹ́ olùfúnni ní ìró àlìjẹ́nà pé gbogbo ẹni tó bá ti Allahu ta'ala tó gbàgbọ́ lọ́kàn ṣoṣo tó sì gba ìjẹ́jíṣẹ́ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó gbàgbọ́ tọkàntọkàn tó sì tẹ̀lé yọmọ àlìjẹ́nà ni kó sì kìlọ̀ iná fún wa pé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí aláya kókó nàkí tí wọ́n kọ tí ọgbà yìí sọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n jẹ́ alágbèrè lórí ilẹ̀ àwọn tí wọ́n rìnrìn táǹkù táǹkù lórí ilẹ̀ tí wọ́n sì ń ta ní òmọ̀mẹ́ tí wọn gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run tí wọn sì gbà tí ń jẹ́ ṣiṣẹ́ wa Muhammad sallallahu gbọ́ tí wọ́n ilé ayé a ni pé kò sí nǹkan kan rẹ̀ pé ẹlẹ́ta eléro ń wa ní ọjọ́ gbèǹde ahadith tó wà nínú ìwé 200 golden hadith of the messenger of allah ti abdul malik mujahid tilé ìtẹ̀wé darussalam orílẹ̀-èdè saudi arabia tó gbé jáde hadith àádọ́rin òun ni a fẹ́ gbé yẹ̀wò lónìí hadith number 70 kẹ́mi ò ṣe sọ nígbà tí à ń gbé hadith ẹlẹ́ẹ̀kọkàndínláàdọ́rin 69 yẹ̀wò pé a ò gbàgbé hadith number 66 o ẹlẹ́ẹ̀kẹrìndínláàdọ́rin a ó sì ṣàlàyé insha Allah ta'ala hadith number seventy ó ń lọ báyìí pé jíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé ayyuma imra'atin matat wa zawjuha anha radin dakhala al-jannah matat. وزوجها عنها راض دخلت الجنة لكن أيما مرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة إتماري láì tí fọ́ sí wẹ́wẹ́ ni pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ wípé ayyuma mura'atin èyí yòówù nínú obìnrin obìnrin mùmìnì hmm, máa tàtí tó kú wà ha ọkọ rẹ̀ ha rọ́ọ́dín nígbà tó kú yẹn ọkọ rẹ̀ jẹ́ ní tó yọnu lẹ́ẹ̀kan sí ayúmọ́ ati àti èyí yòówù obìnrin máa tààtì tó kú wọ́n sọ ojú ha ọkọ rẹ̀ ha nípa obìnrin náà rọ́ọ̀dìn òyọ́nu sí dákọ́ láti lè jàǹnà yóò wà lè jàǹnà rọ́wọ́ pèrèmìdì àlàyé lórí hadithi náà hadithi yìí sọ fún wa ọkọ àmì pé ọmọ àlìjàǹnà ọkọ rẹ̀ ṣùgbọ́n láwọn obìnrin wo là ń sọ ìmọ̀rọ̀ àtún sọ̀ọ̀lẹ̀ àtún tá a sọ lánàá obìnrin rí mọ́mínàtún ìmọ̀rọ̀ àtún mọ́mínàtún sọ̀ọ̀lẹ̀ àtún obìnrin tó jẹ́ mùmínì ni o torí pé ẹni tí kì í bá ṣe mùsùlùmí kò sí lè tí àlìjẹ́nà fún tọ̀hún rárá torí pé Allahu Ta'ala sọ nínú suratu Ali Imran kuntum khayra ummah. أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم ọlọ́ni لو آمن أهل الكتاب إباجي fáwọn تعفوني تراني fún ní لخير لكم لو آمن أهل الكتاب لكان خيرا لكم kì bá jẹ́ oríire fún àádáyà ní ìtumọ̀ rẹ̀ ni pé àwọn àlùmí kitab yẹ̀wúdí àti nàṣọ́rọ́ ká ní wọ́n nígbàgbọ́ ni ìgbàgbọ́ wo ni wọ́n ń sọ yàní law amana alul kitabi bi wahdaniyati llahi wa bi risalati muhammadin sallallahu alaihi wa sallama lakana khayran lakum bá ṣe pé àwọn alul kitab àwọn yahudi àti nasara the Jews and the Christians tó wáyé pé wọ́n nígbàgbọ́ nù jẹ́ kan ṣoṣo ọlọ́run tí wọ́n máa sọ pé mẹ́ta lọ́kan tí wọ́n sọ pé ẹnìkan jọmọ ọlọ́run tí wọ́n pe ẹnìkankan lọ́lọ́run yàtọ̀ sí Allah tí wọ́n mú àwọn àlùfáà wọn tí wọn ò mú àwọn olùkọ́ni wọn tí wọn ò mú wọn lọ́lọ́run òun gẹ́gẹ́ bọ́lá náà ṣe sọ ní Kùránì pé wala natakhidu ba'duna ba'dan arbaban min dunillah Hmm. láàánà tàkìdó bàdúnà bàdán àrùbábà mìdìlá apá kan wọn ní mápá mi ní àrùbábà ẹni tá a máa sìn tá a máa pè lọ́lọ́run tá a máa wárí fún míndú nílá yàtọ̀ sí Allah ẹ̀rí kánú wọn ò ṣe bẹ́ẹ̀ ni wàbèrè sálà ti Muhammad tún sì nígbàgbọ́ sí ìjójìṣẹ́ anábìwá Muhammad sallallahu alaihi wasallam kẹ́bọ́lá ń ṣe sọ. So نصرى لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتي يوم البينة ẹnu wọn ti kò pójìṣẹ́ ń bọ̀ yẹ̀wúdí mọ̀nà sọ̀rọ̀ mọ̀ ànàdùwà muhammadu ń bọ̀ àmọ́ngbà táwọn bíi dé níyàpẹ́ ẹnu dé nítorí ìkíni kò wá nínú bànú israel kò wá nínú ìran tiwọn kò wá lọ́wọ́ nínú ìran lárúbáwá tọ́lọ́wọ́n bá fi ń sọ nínú sọ́tùlù jùmọ̀ wípé walladhi ba'atha fil ummiyyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min qablu lafi dalalin mubin wa akharina minhum لما يلحق بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتي من يشاء والله ذو الفضل العظيم Ọlọ́run ló ń gbé ànàbí sallallahu alaihi wasallam dìde láàrin àwọn lárúbáwá níbi mo fẹ́ lò ń bẹ̀ lọ́rọ̀ ni dáálíkà ṣíṣe bẹ́ẹ̀ kánàbí ò wá láti ìran lárúbáwá tí ò wá láti ìran àwọn bàánú ìsọ̀ ìlú tí ò wá láti ìran ọmọ israẹli ọlọ́run ni dáálíkà fọ́dùlọ́ àjùlọ tọlọ́ọ̀nù yóò bí ìmẹ́yẹ̀ṣà ẹni ó bá wọ náà ni màá fún ṣe bí ọlọ́run ti sọ fáwọn bàánú ìsọ̀ ìlú náà ní sọ́rọ́ tó bá kọ́rọ́ tẹ̀lẹ́tẹ̀lẹ́ wípé yá ẹrántí ìdẹ̀ra tí mo ṣe fún yín wà á ní ìfọ̀bọ̀ tó kún mọ́ àlàlà àlàmì mo ṣáájú lọ fún yín lórí gbogbo àgbáńlá ayé kí láàjù lọ yẹn bèrè sáàlà pẹ̀lú pé aksarul rusul wal anbiya min bani israel àwọn tó pọ̀ jù nínú àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run ọmọ inú ọmọ israel ni wọ́n bani israel ni wọ́n ẹ̀yin náà máa wo inú kuran ń dákọ̀ àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ẹ̀rí pé bani israel ni wọ́n israelite díẹ̀ nínú wọn ni ó jẹ́ lárúbáwá èèyàn ó gbójú sókè kó tiẹ̀ tó wọn dárúkọ àwọn anábì ọlọ́run tó wà nù wọn lárúbá bóyá anábì sọ́ọ̀lẹ̀ bóyá anábì hood tààná sí náà hadi àwọn anábì sọ́ọ̀lẹ̀ tààná sí náà samudawa àwọn samud hmm? èèyàn tó ni àwọn kan ní Allahu alam ọlọ́run ló ní mọ̀ jùlọ haifu yẹjẹ al risalata ni ọlọ́run ló ní mọ̀ jùlọ níbi tó wọ́n fi sí ní Ísírẹ́lì táwọn ànábì ọlọ́run pọ̀ á máa dárúkọ wọn ẹ́ Musa ọ̀dọ̀ ni Suleiman tó jẹ́ Dawud ni ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ fẹ́ fa ẹyọ kan yọ náà lárúbáwá wa lọ jẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi tó jẹ́ kan kéèta yẹn ó ní ó jẹ́ kí wọ́n gbàgbọ́ ọlọ́run sì ní ya'rifunahu kama ya'rifun ábìnà àhùn wọ́n máa ná bí bí wọ́n ṣe mọ ọmọ inú bíbí inú wọn wọ́n máa pọ̀ dọ̀dọ̀ ni òrògbòdìyàn ni làkàna ní mu'minun wa aktharuhum li kafirun àmọ́ ń bẹnu wọn àwọn onígbàgbọ́ òdodo àwọn wo ló nígbàgbọ́ òdodo náà wọn alẹ́dì amana bi wahdaniyati llahi wa bi risalati muhammad sallallahu alaihi wasallam aw alladina amanu bi wahdaniyati llahi wa bi risalati muhammad àwọn tó nígbàgbọ́ pẹ̀lú ìjẹ́ ọlọ́run náà wọn àwọn bíi wahab bónú munabba àwọn kahab al-akhbar àwọn bíi tamimi dari mọ̀rọ̀pọ̀tìyé àwọn bíi adiyu gunahati um, gbogbo àwọn yẹn na sọ̀rọ̀ yahudi tí wọ́n gba islam lọ́wọ́ ànábì àwọn tó nínú oúnjẹ náà àwọn tó nígbàgbọ́ bá wọn ṣùgbọ́n àwọn tó pọ̀ jù ní wọn káfàásìkò kẹfìrí ni wọn ò gba islam hátàlíyàwó àrí náà wọn tó ń di mùsùlùmí lónìí nígbà tó ródòdó sọ yìí ẹni tí ìbá ṣe mùsùlùmí kò sí rètí àlìjẹ́nà fún torí pé ntọ́lọ́run fi rán òjíṣẹ́ ńlá Muhammad kò gbàgbọ́ burúkutí ọlọ́run sànù wa so ìmúra àtà ń sọ èyí obìnrin tí ń sọ ń bì ìmúra àtà ń mọ ọ̀mìnà tó ń ní o obìnrin mùmìnì là ń sọ o inshallah this number sixty six tí mo fi sẹ́gbẹ̀ẹ́ kàn yẹn ọ̀rọ̀ yẹn wà jáde ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ inshallah ta'ala tó kù wọ̀zọ́ ha nígbà tó kú yẹn tó kú yẹn ọkọ rẹ̀ gangan wá ọkọ dùn sọ́kẹ́ yọnu sí tóbìnrin rí ni dákọ́lá bìí jàǹdà yóò wọ sọ ni ó fi hàn pé ihun tóbìnrin mùmí ní sí lẹ́yìn ìpójú nígbàgbọ́ òdodo wá yọnu tó bá ti rí yọnu ẹ̀rí pàdé sànàbí sallallahu alaihi wa alihi wasallam sọ tá a ti mọ̀ tẹ́lẹ̀ tánàbí sọ yìí pé ìdá sallatil mar'atu khamsaha wa samat fardaha wa ata'at zawjaha dakhalat jannata rabbiha hmm. àwọn ìwàyà ti yẹn wà obìnrin mu mi ní ànábì ní tó bá ti ń kírun ẹ̀ máa àrùn rẹ̀ pé lójúmọ́ kódà kò fi náfìlà sí khamsaha tó sì ń gbàwẹ̀ Ramadan àwẹ̀ ọ̀ranyàn rẹ̀ tí ń gbà pépéré wà àtọ́ at zawuja tó wá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ dákọ̀ láti jannata rabbiha yóò wà jẹ́nu ìwà rẹ̀ kí wá láwọn ohun tóbìnrin ó ṣe tí ó fi máa tẹ̀lé àṣẹ ọkọ àti gbogbo àti ṣàlàyé rẹ̀ nínú hadith number sixty two kálọ̀ gbọ́ ọ̀rọ̀ obìnrin lásán bẹ́ẹ̀ kulukum ra'in gbàtà nàbí ń sọ yí pé wal mar'atu ra'iyatun fi bayti zawjiha wa hiya mas'ulatun an ra'iyatiha hadith number sixty two bàbá lọ́gbọ́ sixty two i j k l m n àti ìbẹ̀rẹ̀ o about four hours tí a sì stress yóò tá a gé ọ̀rọ̀ yẹn lásọ lẹ́kùnrẹ́rẹ́ torí náà àníwulẹ̀ tún sàn bí ká padà síbẹ̀ àwa obìnrin tàbá fẹ́ gbọ́ àgbọ́yé rẹ̀ àtàwọn ọkùnrin náà tá a fẹ́ ṣàlàyé ẹ̀ fáwọn ìyàwó wa àwọn àbúrò wa tàbáwọn ẹ̀gbọ́n wa lọ́kùnrin lóbìnrin ìbátan wa àtàwọn míì tàbáwọn obìnrin bóyá àwọn ń ṣàṣàlátù ládùúgbò yín àfa tó ń ṣàṣàlátù fáwọn obìnrin àwọn kan tó mọ̀ fi ṣe fún wọn nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run kò fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ níparí kànábì ní èyí wo obìnrin mẹ́ta tó kú tọkọ rẹ̀ yọnu sí ìwà àlìjẹ̀nà ìkìlọ̀ kọ́kọ́ wá yọnu sí yàn níbí yóò jẹ́ ọkọ tó jẹ́ mùmìnì tẹ́sìn yìí o torí nígbà míì obìnrin mùmìnì tó ń ṣe tọ́lọ̀ ọkọ ò ní yọ́nú sí yóò bínú sí nítorí pé ń ṣe tọ́lọ̀ dáadáa fún àpẹẹrẹ bóyá nílé ọkọ rẹ̀ wọ́n ń sòkú ìyàwó rẹ̀ wà á lọ òun ilé ọba wọn dáná wọn bá ń sòkú kì í sí ilé ọbẹ̀ lọ kí wọn olókùú ẹ̀kú ayẹyẹ oní òwe àṣẹ kì í lọ ọkọ ẹ̀ wá ń bínú sí pé ń dójú tòun nílé wọn pé òun ò lẹ́nu òun ò káyàwó òun irú obìnrin bẹ́ẹ̀ kú kò wá yọnu sí kò ní kò túrun kankan lára adìẹ rẹ̀ o olùkọ́ ẹlòmíì ni hẹ́n ló ti gbọ́ yẹn o wọ́n ní ká yọnu sí yẹn o tó gbogbo tí n bá ti ń fẹ́ ni kó máa bá mi fẹ́ kí n lè yọnu sí ọ rárá o látọ̀ àtàlẹ̀ màkúlókè ń fi máa sì àtìlẹ̀ kọ́líkì lànà bí sọ ìnáma tọ́hátù fil ma'ruf kò sí ìtẹ̀lé àṣẹ ẹ̀dá kan ní ìyapa tàbí ìtàpá tàbí ní ìkọ́dé àṣẹ adẹ́dà ìnáma tọ́hátù fil ma'ruf dájúdájú bí tá a ti lè tẹ̀lé àṣẹ ẹ̀dá níbi tí ó bá ṣe tọ́lọ́run ọba mu tàbí tí kò yapa sí àṣẹ tọ́lọ́run níta mọ́ tó dáa nínú ṣẹ̀ra sóńtorí náà irú obìnrin tí ò bọ́kọ rẹ̀ tí ì tẹ̀lọ tí ò lọ lé àwọn ọkọ rẹ̀ lọ bá wọn dáná oúnjẹ òkú wàláì tàbí bóyá wọn ń sọdún nínú ilé wọn bóyá ọdún eégún àbọ̀dún kìnnì kan àbúrò ilé wọn kò bá wọn dá sí àbáwọn obìnrin ilé wọn ń ṣèpàdé wọn wá má sọ òun wá lo jìlìbáàbù kò bá wọn wọṣọ yẹn tàbí ó wọ sábẹ́ wá ní dójú tí òun nìkan níyàwó tóun ni ò wá jó nígbà tí wọ́n ní káwọn obìnrin kọ̀ọ̀kan wá jó wọn ní ń jó tọkọ wọn náwó fún wọn táwọn ọ̀rẹ́ ọkọ wọn náwó fún wọn òun lọ náwó fáwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tòun náwó fáwọn ìyàwó tí wọ́n ìyàwó tòun wá sí ń bẹ̀ kí ó wá jó owó tóun ò bá gbà ẹ̀rípa dójú ti ni obìnrin ni kò wá yọnu sí nígbà tó kú irú èèyàn kọ́ là ń wí o tàbí obìnrin tó ń lo jab tó ń lo jìlìbáàb tọkọ ẹ ní kó náà lẹ̀ pa at least orí báwọn obìnrin ẹgbẹ́ kíyàwó èèyàn ti jáde kí wọ́n rí ọláì mo ti rí rí ọ̀kí ń sọ pé mo gbọ́ mo rí gan ni torí mo mọ obìnrin yẹn gangan tó ọkọ rẹ̀ fẹjọ́ rẹ̀ sùn mí nígbà tá a lọ bọ́kọ tí obìnrin yẹn sọ pé ó fẹjọ́ ọkọ ẹ̀ sùn tá a lọ bọ́kọ rẹ̀ ọkọ ẹ̀ wá ní ẹ̀ kí n wo àwọn aṣọ ńláńlá tó ń rà sínú ilé fún kì í kò gbé kò gbé ìyẹn pé kò gbé owó yọ àwọn àjọ ńláńlá bí ń wí nísìnyí bóbìnrin yẹn wọ yóò wọ jìlì báàbùlé lórí ní tóun wà ní pé kó yọ kí wọ́n rí irú yẹn kọ́là ń wí pé kọ́kọ́ yọnu síyàwó lórí aburú o tàbí kóbìnrin ó dirun wìnrìn kì sórí gbogbo àwọn nǹkan wọn yẹn kọ́là ń sọ o tó yọnu sí i nípa pé ó ń ṣètò ọlọ́run ó yọnu sí i nípa pé ó ń ṣojúṣe rẹ̀ fún un torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ìtọ́kọ́ wọn máa nífẹ̀ẹ́ wọn lórí àìdáa kì ni o kọlọ́n kó sàánù wa ká gbọ́yàn yìí dáadáa kóbìnrin kan máa lọ máa ṣe ìfẹ́ ẹnu ọkọ tó tàpá tàbí tó yàtọ̀ sí tọlọ́run torí pé ń wojú rẹ̀ nítorí tá a sọ yìí rárá o mo sọ ká lọ gbọ́ dáadáa nínú hadith number sixty two yẹn kó tó di háìngbà tá à ń sọ tọkùnrin àtìgbà tá à ń sọ tóbìnrin mo mọ obìnrin kan wá tó ń lo jab tó ń lo khimar tó ń bo gbogbo ara rẹ̀ táwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀ wá ń fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n ń fọkọ́ ṣe yẹ̀yẹ́ pé ah, ìyàwó rẹ̀ irú ìyàwó wo ló fẹ́ tó ń ṣe sí tó ń ká mọ́ tó ń daṣọ bóra yìí ọkọ yẹn wá wò inú kò wá fẹ́ràn rẹ̀ mọ́ ló wá fún ìyàwó ẹ̀ láṣẹ pé kò gbọ́dọ̀ lo fìmọ́rù mọ́ kò gbọ́dọ̀ bo kò gbọ́dọ̀ lo jáàbù mọ́ obìnrin wa lo olódùn sọnù kífẹ́ níbi rìkọ́dì yẹn pé ó dùn mí gan pé mi ò tètè gbọ́ òun sọ fún mi ìbá ní kó kúrò ní ọkọ̀ yẹn straight straight kì í ṣe pé àṣẹ fẹ́ mọ negotiate kankan wípé ẹ̀ẹ́n kan ṣe wá àti fọkọ àní ṣe fún kankan kúrò ń bẹ̀ direct entry ni kó wọn tó lọ ṣe kúlọ̀ bóun ò fẹ́ ọmọ tọkọ yẹn bá wá ní ìfẹ́ yóò wà torí ọkùnrin yẹn kò sẹ́yà àlàyé kan tẹ́ ẹ fẹ́ ṣe fún ìnira ní òkò bóbìnrin yẹn nùgbésí ayé ẹ̀ lábẹ́ rẹ̀ bó ṣe wà lábẹ́ ẹ̀ yẹn tó bá gbà lẹ́nu yóò máa fínná mọ́bìnrin yẹn nù lé ni ṣùgbọ́n tó wáyé pé ó ní bùkátà sóbìnrin yẹn tóbìnrin yẹn bá lóun ò fẹ́ mọ́ tó kúrò yóò padà wá wọn á fún kàn níṣẹ́ pé bí ó ṣe máa lò jáàbù ni yóò máa lò jìrì bá bó tẹ ọlọ́run ó sì gbọ́dọ̀ fínná mọ́ ó yẹ àwọn èèyàn pọ̀ tó ń wóbìnrin rí tí wọ́n fẹ́ fẹ́ báwo lọkùnrin burúkú kan ó sì wá gbé obìnrin rí sábẹ́ tí ó mọ̀ dá láàmú táwa mọ̀ sọ pé kóbìnrin yẹn ní faradà lórí aburú kó lọ́n sànú wa kó lọ́n kó gbà fún wa àwọn kankan wà tí ò ní bí ń bọ́kùnrin sọ torí pé n tó fẹ́ ṣe nìyẹn wọ́n ti tún rí rẹ̀ rí dáadáa wọ́n ṣàlàyé títí kò gbà ó fínẹ́ mọ́bìnrin yẹn kódà ó lé obìnrin yẹn jáde pé òun ò fẹ́ mọ́ nítorí pé ó ń lo jìlìbáàbù mo rántí dáadáa nígbà tí bọ́dà kan wá fẹ́ fẹ́ ló wá lọ́n fẹ́ jọ́sùn pé wọ́n gbà ìyàwó lọ́kìlì <clears throat> kí wọ́n tó fi obìnrin yẹn àwọn bọ́dà tí wọ́n ti lọ bá gbogbo àwọn àgbààgbà ládùúgbò yẹn wọ́n ti lọ bá àwọn aráàlú ọkùnrin yẹn wọ́n ṣàlàyé fún pé ṣé kò fẹ́ mọ́ gbogbo ẹ̀ ni wọ́n ti béèrè àwọn ọba ẹni oníràkú nìkan ṣe gbàtà abẹmọ wa lọ ń bá wọn ẹ wọn gba ìyàwó wọn wọn gba ìyàwó ẹ wọn ṣàlàyé gbogbo ẹ ní tóun fẹ́ ni kí ìyà jẹ obìnrin yẹn kó má lọ́kọ kó wá máa sọ fáwọn èèyàn pé rí ìmọ̀rù aṣọ dúdú dúdú tó ń wọ̀ kiri ní òjò lọ́kọ kó máa fi ṣẹ̀sìn kó máa pé yóò rí ìyàn fẹ́ ó wá ń dùn ọlọ́run ó ṣàánú wa jàre ọlọ́run yín tún ti ya síbẹ̀ yẹn ọlọ́run kó forí jìn kálukú wa ayuma mura'atin matat wa zawjuha an aradin obìnrin tó kú lẹ́yìn tọkọ rẹ̀ tó jẹ́ mùmínì òdodo tẹ́sìn yé mm, tó yọnu sí lórí dáadáa tó ń ṣe tá a ṣàlàyé pé kí a lọ gbọ́ nínú hadith number sixty two i to ìbẹ̀rẹ̀ o ijklmn àti ìbẹ̀rẹ̀ o fún àwọn ojúṣe obìnrin yẹn dákọ̀ọ́lá lè ṣe jàǹnà lóbìnrin bí ó wà lè jàǹnà kọ́lọ́ ń ṣe gbogbo àwọn obìnrin kọ́lọ́ ń tún wá ṣe kò sí wa lọ́mọ àlìjẹ́nà mọ́ sí wa lọ́mọ náà ó mọ̀ pé kò sí wàhálà fún obìnrin láti wà lè jẹ́ náà púpọ̀ kó kà mójútó agbábẹ̀ẹ́ ni ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وارجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربي جعلنا مقيم الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ضربنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته